فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معشر المستمعين معشر المستمعين في مشارك الأرض ومغاربها السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله با أترى عليكم كي الله با أتي أرى جنجت الله با فون النبي صلى الله عليه وسلم أتي أمر النبي صلى الله عليه وسلم أتى صحابة النبي صلى الله عليه وسلم أتى àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run bá pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́n bá alikiola kọlọ́wọ́n bá kí ó kádàrà wa náà sínú àwọn ọmọlẹ́yà Nabi sallallahu alaihi wasallam naam lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí Islam àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti ìrajẹ̀jẹ̀ tán ọlọ́run ọba kó máa bá gbogbo àwọn olùgbọ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé náà eléyìí ni iṣẹ́ àlàyé àti ìtàmọ́lẹ̀ sí àwọn ṣubuhatu jabata àwọn ìrújú eléyìí tí Muhammad bin Ali jabata eléyìí tó ń tàn káàkiri tó ń pè ní súnà tó sì jẹ́ sí pé súnà ò ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọ̀nyí súnà ò ní bàtàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ náà as-sunnatu bari'atun min afkari jabata bara'ata dhi'bi min dami ibn ya'qub súnà ó bọ́pá bọ́sẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn àròrí jabata gẹ́gẹ́ bí ìkókó sí bọ́pá bọ́sẹ̀ kún bí ẹ̀jẹ̀ anábi yusuf tí sí ọmọ anábi yakub alaihissalatu salam na ní ti síwájú a kọ́kọ́ sí àwọn ìtìsíwájú àwọn mukhalafatu ọkùnrin yìí àwọn ìyapa ẹ̀ tó fi yapa sí alùsùnnà wal jama'a àti àwọn nǹkan tó yá sí pé òun fún rẹ̀ òun ni ó gbé àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ ilé tí a mọ̀ fi ma àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó lẹ́yìn náà a mọ̀ wá mú àwọn masá ìlú wọ̀nyí a mọ̀ wá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan a mọ̀ wá sàlàyé ẹ̀ pẹ̀lú gbọ́lọ́wọ̀ba ba. ni Muhammad Ali Jabata fi ìròrí wípé gbogbo bídá òun náà ni kúfùrù tó yàn jáde kó ní islam ìròrí kúlù bídá àti kúfùrù ìròrí kan ni tó yẹ kó yapa sí ròrí ahli sunnati jama'a lẹ́yìn samin ahli sunnati jama'a man kọ́lá bi hadha al kò sí ẹni nínú àwọn alìsúnnà wàljamaà tó sọrú ọ̀rọ̀ yìí pẹ̀sẹ̀ nínú àwọn alìsúnnà wàljamaà tí ó rí tó nírù rí tí ọkùnrin sọ yìí a sì lè rí ní àkọọ́lẹ̀ nù tíra kankan bákan nínú àmọ̀fò àlàfáàtọ̀ ọkùnrin yìí òun náà ni a takfiru ulama il-muslimin ìmá kàfàrọ̀ ìmá pé àwọn àfáà gbogbo mùsùlùmí lápapọ̀ ìmá pé àwọn àfáà wọ̀nyí ní kéfèrí أمثال أمر جبي الإمام أبو حنيفة رحمه الله تعالى أمر جبي الإمام ابن حجر رحمه الله تعالى الإمام السيوطي الحافظ السيوطي رحمه الله تعالى آه، ابن حزم الظاهري رحمه الله تعالى ابن قدامة المقدسي رحمه الله تعالى الإمام الشوكاني رحمه الله تعالى آه، الإمام عز الدين بالسلام رحمه الله تعالى آه، الإمام بكر أبو زيد الشيخ بكر أبو زيد الشيخ عبد الله جبرين رحمهم الله تعالى الشيخ جابر عبد الله بن جابر عبد الله جابر بن عبد الله الجزاهري afáwà kan kọ tíra manhajul muslim àti ọ̀pọ̀lọpọ̀ àwọn afá mi tó ẹ́pẹ́ inṣàlọ́wọ́ tààlá apara ma mẹ́nubà wọn so ẹni báyìí ń pè wọ́n ní kèfèrí nínú àwọn mọ̀kànlá fàtọkùnrin yìí òun náà ni pé ó gbà wípé kò tọ́ kéèyàn fi ṣíbí jẹun ẹni tó bá ti fi ṣíbí jẹun ó ti ṣe kúfùrù nìyẹn ó ti jáde kó ní Islam ó ti wúwá kèfè rí ní bá kèlè fi ṣíbí jẹun torí bídà ló ṣe yìí tó lè báyìí ẹ̀ lérí ni alhadama nínú àwọn ìròrí ẹ̀ tó jẹ́ ìròrí apanirun tó jẹ́ ìròrí akóparun bá ní lára ẹ̀ lílé náà ìfiṣíbí jẹun kọ́ o ó sọ̀rọ̀ ìdí kèfèrí yọ́n jáde kúrò islam sọ̀rọ̀ yí àwọn kọ̀wárìjì ni ẹni tó bá ti ń ṣerú nǹkan báyìí ó ti di kọ̀ọ̀rìjì ni ó ti ń pè mùsùlùmí ní kèfèrí ni ẹ̀ bákan náà nínú àwọn òròyí burúkú ẹ̀ tó ń gbé káàkiri tó ń fọ́n káàkiri sọ́rọ̀ ẹni bẹ́ẹ̀ ó ti ṣe bídá nìyẹn yóò di kèfèrí pẹ̀lú ẹ̀ báyìdá and uqimat alayhi al-hujja lẹ́yìn tàbá ti sàlàyé fún rú eléyìí náà inṣáàlọ́ àtàmọ́lẹ̀ sí iná àwọn alhaddama iná àwọn orí ẹ̀ tọ́jẹ́rù ya panirun òun ni pé èèyàn gbọ́dọ̀ ṣe wa'azu kásẹ̀ wá sí walimatun nikah wọ́n máa ń pè eléyìí open nikah èmi ọmọ bí tí wọ́n ti rí secret nìka nínú Islam gbogbo nìka gbọ́dọ̀ wà open náà ni wọ́n ni wọ́n ọmọ ẹ máa ń lọ bí open nìka fa ọmọ ń public nìka bẹ́ẹ̀ public nìka èmi ọmọ bí tí rí secret nìka ọmọ lọ public nìka fa ọmọ lọ public nìka fa so subhanallah ṣe lè báyìí ọ̀rọ̀ burúkú ni ó lè ṣe wáàsí níbi public nìka níbi nìka síbá ní tí ó lélé iná tó bá ṣe ó ti di káfìrì ní ẹ̀ so inú ẹ̀ náà ni wípé ó ní wípé a èyàn ó ní ashirkul asghar ẹbọ kékeré ó gbìyàn jáde kó ní islam gẹ́gẹ́ bí ashirkul akbar gẹ́gẹ́ bó náà sì gbìyàn jáde kó ní islam ni ó ní ìdájọ́ kankan náà ní méjèèjì so lè báyìí náà ó yà pàṣírò lè ahli jama'a ẹni tó bá nírú lórí yìí fàhúwà kọ̀ọ̀rìjì náà ń kọ̀wà rìjìlọ́wà ṣe bá ní sí yìí so gbogbo lè ní agbìyànjú látàmọ́lẹ̀ sí nínú ẹ̀ òun náà ni inkaru salati duha awil mu'azabati alayha al-mu'azabatu ala salati duha kama kírun duha katira mayarun duha kiki ọkùnrin sọ ipé bídá ni ṣe bá nìsìn so nínú ẹ̀ òun náà ni a ká ma kí ọ̀run sọ̀látù jùmọ̀á ká ma kí láàárọ̀ so ó sì àsìgbọ́yé a ká kí ọ̀run sọ̀látù subhi aw sọ̀látù jùmọ̀á qabla zawal òun ló sàsìgbọ́yé tó fi lọ kí ọ̀run jùmọ̀á ṣíbá nìsìn ilé ìbá gbogbo ilé lágbìyànjú látàmọ́lẹ̀ sí ṣíbá nìsìn nínú ẹ̀ náà ni kó léyìn gbọ́dọ̀ pé ọlọ́run ọba kó léyìn gbọ́dọ̀ pé ọlọ́run allah ni kí yẹn máa pè ṣíbá nìsìn ẹni tí bá ti ń pè ọlọ́run kọ́ o ilhadu lẹni ẹ̀ ń ṣe ṣíbá yìí so inshallah àtàmọ́lẹ̀ sí ilé náà pé kò tọ́ Allah Allah ló yẹ ká máa pè ó yẹ ká máa pè ní ọlọ́run ó yẹ ká máa pè ọlọ́run ó yẹ ká máa pè lọ́lọ́run so eléyìí báyìí inshallah ta'ala àtàwọn tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ inshallah lápadà máa gbéyẹ̀wò tọkàfẹ́lẹ̀ ṣe ọ̀rọ̀ ti síwájú ni so alhamdulillah eléyìí tá Islam ló kọ kí ni agbóyá alùsùnnàtì wal jama'a nípa mas'ala yìí so alákọ̀ọ́kọ́ ni pé ó dé tí gbọ́ mi wípé àwọn kan tí wọ́n jẹ́ aláìmọ̀kìyàn hada umallahu wa aslahu kọ́lọ̀mù bá lékílá kó bá fọ́nà ma wọ́n kọ́lọ̀mù bá lékílá kó sàtúnṣe wọn wọ́n sọ mi ò rò wípé nìkan tí ó bá jẹ́ ọmọ yorùbá àbóngbínlẹ̀ yorùbá yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jáde lẹ́nu torí pé ọ̀rọ̀ yìí yọrọ̀ pátápátá gbáà ni so bóyá àwọn tó ń sọ bẹ́ẹ̀ bóyá àwọn tí ó wà ní gabon náà àwọn ọmọ jàbàtà ló ń sọrú nǹkan báwọn tí wọ́n mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá tó wá wọn kàn jọ ọmọ yorùbá lásán tán wọn àtàn gbélẹ̀ yorùbá tán gbélẹ̀ yìí ó di àwọn náà lè mọ̀ sọ báyẹn torí pé á bèèrè pé tọ́bá ní ọlọ́run òsà kan ní jẹ́bẹ̀ lè yorùbá á ní òsà yẹn gbóná tí ń sìn gbóná tí ń bọ kí náà fi ń bọ òsà náà tí bá ní sìn gbogbo alámọ̀ pé Ṣàngó òsà ni Ògún òsà ni gbogbo alámọ̀ pé Ọ̀ṣun Ọya gbogbo àwọn ilé báyìí òsà ni wọ́n so àdẹ̀mọ àwọn tí ń bọ àwọn àmọ́ òòsà ọlọ́run níbo lòsà ń wà nílẹ̀ yorùbá ta ni ìdílé wo ní ń bọ́ àwọn wo ní ń sòsà ọlọ́run kí náà fi ń bọ́ subhanallah so ilé báyìí ọ̀rọ̀ burúkú gbáà ni so àfihàn máa sọ̀rọ̀ láì nímọ̀ nípa tí ń sọ nítorí pé àti kàn kórujú báwọn èèyàn nítorí pọ́fẹ́ kọ̀ndẹ́mù kankan so táwọn èèyàn bá ti gbọ́ pé òòsà ní jọ́lọ̀ ẹ̀ àdéhùkọ̀ tó ṣé bá ní sì kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá so èmi tí mo ń sọ̀rọ̀ ọmọ yorùbá ni mí ṣé bá ní sì so kìí ṣe pé bóyá àbí mo jẹ́ ìran mi àbí mo jẹ́ léde mi tó yàtọ̀ fún yorùbá tó ẹ̀sẹ̀ máa wá pàtàn yorùbá fún mi kọ́ àbí tó ẹ̀sẹ̀ máa sọ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú àṣà yorùbá fún mi kọ́ tí kìí bá ṣe pé nǹkan tí wọ́n bí wa ibi tí wọ́n bí wa sí ibi tá a dàgbà sí ibi tá a dẹ̀ sí ń gbé náà ni ìta nímọ̀ nípa fífún tẹ̀dọ̀ àṣà àti àwọn ìṣe yorùbá náà àẹnubi tọ́rọ wà òun náà ni pé ǹjẹ́ a lè pé ọlọ́run ǹjẹ́ a lè pé lọ́lọ́run ṣe lè báyìí nìkan tí a fẹ́ tàn mọ́lẹ̀ sí ṣe báyìí nìkan tí ó káwọ́ fọ́gbà pé ìmọ̀ ní orí wípé ọlọ́run ó kọ òsàkan ní òsàkan jẹ́bẹ̀ ẹ̀mọ̀ pé yọ àgbélẹ̀rọ ààrẹ pé irọ́ ni so kò sí nǹkan tí ń jẹ́ bẹ̀ tó wá nílẹ̀ Yorùbá náà ti ń bọ ẹni tọ̀ ilẹ̀ Yorùbá bukiwa náà fi ń bọ ilẹ̀ Yorùbá àti pé ìdílé wo náà ti ń bọ nígbà ní ti àwọn tí máa ń bọ báwo náà ṣe àmà àwọn ológun àmà àwọn oníṣàngó àmà gbogbo wọn pò tí ń bò sá ọlọ́run a ṣe rí ìpè ọlọ́run lọ́lọ́run ìjókòó sí ara ilhad àbí òkó sára ilhad ilé báyìí ibi tí jàbàtà ibi tó ti sọ àwọn èèyàn nú ilé báyìí tó fi jẹ́ sí pé ó ń pe ìpè ọlọ́run ìpè lọ́lọ́run ọba ó ń pe ní ilhad tó yí bá ní sìn insha Allah ta'ala asàlàyé nǹkan tó ń pe ní ilhad fún wa gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn àfá mufla fi asma'illahi wa sifatihi al'ula tírà yìí sheikhul islam sheikh uh, ibn uthaymin rahimahullahu ta'ala sheikh salih al-uthaymin rahimahullahu ta'ala wọn wọ́n kọ tírà náà ẹni tó dẹ̀ sí takrizu rẹ̀ ẹni tó gbé tírà náà yẹ̀wò tí wọ́n sì sọ̀rọ̀ pé tírà náà dáa orí ni sheikh uh, abdullahi ibn baz rahimahullahu ta'ala so àwọn wọn ni àwọn ti gbé àgbéyẹ̀wò tírà náà tírà náà sì dáa àwọn méjèèjì àgbàfà súnnà ni wọ́n àti sheikh salih al-uthaymin àti sheikh bumbaz rahimahumullahu ta'ala so nínú àwọn àgbàfà súnnà ni wọ́n tó ẹsùn wọ́n gbé àti àsàlàfíyà dání títí tí wọ́n fi sípò padà lọ bá ọlọ́run ọ̀rọ̀ nípa ilhad kí náà ń pè bẹ́ẹ̀ mo ní ká wo tíra القواعد المثلى في أسماء الله وصفاته العلى في شيخ صالح الوثيمين تيباله انو تراي page 16 page 16 انو تراي وقني القاعدة السابعة òfin ẹlẹ́ẹ̀keje nínú àwọn òfin tí ó dìrọ̀ mọ́ a ìmọ̀ nípa asma'ullahi ta'ala wa sifatuhu àwọn orúkọ ọlọ́wọ̀n bá àtàwọn òròyìn ọlọ́wọ̀n bá òun náà ni al-ilha òfin ẹlẹ́kejì yẹn òun náà ni al-ilhadu fi asma'illahi ta'ala ìmá ṣe ilhad nínú àwọn orúkọ ọlọ́run ọba ọba tó ga nǹkan tó ń pè báyìí al òun ni huwa al-mailu biha amma yajibu fiha òun ni kí a gbé orúkọ ọlọ́run ọba ká gbé kúò níbi tí ó jọ́ràn èèyàn nípa rẹ̀ nítorúkọ ọlọ́wọ́n bá àlékẹ́lá tó ń pè wá sí nítorúkọ ọlọ́wọ́n bá àlékẹ́lá ń túmọ̀ sí nítorúkọ ọlọ́wọ́n bá àlékẹ́lá ń pèpè so wàhúwà anwa'in sheikhul islam sheikh salih al-Uthaymin rahimahullahu ta'ala wani ilhadu yìí ó pín sí àwọn ọ̀nà tó al-awwal alákọ̀ọ́kọ́ ayunkiro shay'an minha òun náà ni kéèyàn tako nkankan nínú orúkọ ọlọ́run ọba téèyàn bá ti lè tako ìkankan nínú orúkọ ọlọ́run ọba pé orúkọ yìí kó tako pé ọlọ́run ọba jẹ́ bẹ́ẹ̀ kó tako wọn ò lè fi orúkọ yẹn nílẹ̀ fún ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ti kó sí ilhadu nìyẹn tó yẹ bá ń sọ pé a ti gbé orúkọ yẹn kúrò níbi tó tọran yẹn nípa rẹ̀ òun náà ni ká fi rìn lẹ̀ fún ọlọ́run ọba ṣùkà gbé kúrò fọlọ́run ọba ká tako orúkọ ọlọ́run ọba a ṣe ilhadu nìyẹn أن ينكر شيئا منها أو مما دلت عليه من الصفات والأحكام tàbí kátàkù nǹkan kan nínú àwọn nǹkan tó kọ́ yẹn tọ́ka lé lórí nínú àwọn ìròyìn tí ń bẹ lárúkọ yẹn kátàkù ká má fi nílẹ̀ fọ́lọ́n ọba àbí àwọn àdájọ́ tí ń bẹ lárúkọ yẹn so eléyìí báyìí wa alaykum salaam tó làbàkátù ilhadu ni ẹ kama fa'ala ahlu ta'atili min al-jahmiyyati wa ghayrihim wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń tako àwọn ìròyìn ọlọ́run ọba gẹ́gẹ́ bá ṣe ṣe bẹ̀rẹ̀ látòrí àwọn jahmiya àtàwọn tí wọ́n yàtọ̀ sí wọn tó yẹ sí pé wọ́n àtọ́là orúkọ ọlọ́run ọba so wọ́n tako orúkọ ọlọ́run ọba wọ́n fi orúkọ ọlọ́run ọba rinlẹ̀ fọ́lọ́run wa innama kana dhalika ilhadan wọ́n ní kí ló fi jẹ́ ilhad òun náà ni pé imani biha nítorí ni fún wa ká nígbàgbọ́ sí orúkọ yìí wa bima bákan náà tí àwọn orúkọ yìí ń tọ́ka lé lórí ká nígbàgbọ́ sí minal ahkam nínú àwọn àdájọ́ wasifati àti àwọn ìròyìn allaiqati billah èyí tó tọ́ sí ọlọ́run ọba so tí a bá ti wá lè takò a jẹ́ sí pé a nígbàgbọ́ sí orúkọ yẹn nìyẹn ní tí orúkọ yìí sì dájú tọ́ka lé lórí nínú àwọn ìdájọ́ àti ìròyìn tó yẹ kí ó tọ́ sí ọlọ́run káfíìn ilẹ̀ fọlọ́run a nígbàgbọ́ sí nìyẹn fa inkaru shay'in min dhalika mailun biha amma yajibu fiha ìtakò ìkankan nínú àwọn tá a kà yìí ìtakò ìnígbàgbọ́ sí orúkọ ọlọ́run bá ní àbí ìnígbàgbọ́ sí àwọn ìdájọ́ rẹ̀ tó wà ń bẹ̀ ni àbáwọn òròyìn tó wà ń bẹ̀ tó tọ́ sọ́lọ́run bá ní ìtakò kankan nínú ẹ̀ so wọ́n ní ìgúnrí nǹkan yìí ìgúnrí àwọn nǹkan yìí kù níbi tó lẹ́tọ̀ọ́ káfíìn ilẹ̀ fún nìyẹn ìgúnrí àwọn nǹkan yìí kù níbi tó lẹ́tọ̀ọ́ nípa rẹ̀ tó yẹ káfíìn ilẹ̀ nípa rẹ̀ ni so alákọ̀ọ́kọ́ nínú ìran ilhadi nìyẹn mo bọ́ náà bá bẹ̀yìn billahi alaykum ẹni tó bá pe ọlọ́run ọba sọ́ta ko orúkọ ọlọ́run ọba ni tí wọ́n rí pé ìpè ọlọ́run lọ́lọ́run kọ̀ọ̀kọ́ bọ́ síbi anáwìl awwal kò bọ́ síbi ìran alákọ̀ọ́kọ́ min anwa'il ilhad nínú àwọn ìran ilhad yìí kò bọ́ síbẹ̀ tí bá nísìn so wọ́n nítorí pé ìran alákọ̀ọ́kọ́ náà ní kí yẹn tako kan nínú àwọn orúkọ ọlọ́run ọba àbí nǹkan kan nínú tọ́yẹ́ pé kọlọ́run ọba àlékẹ́lá dálé lórí nínú ìròyìn àbí sifati al-makhluqin wọ́n ní kéèyàn gbé orúkọ ọlọ́run ọba sípò tó jẹ́ sí pé yọ́ máa tọ́ka sí àwọn ìròyìn kan tó jọ ìròyìn ẹ̀dá kéèyàn máa fi orúkọ ọlọ́run ọba kéèyàn máa fi jọ kéèyàn máa fi ìròyìn orúkọ ọlọ́run ọba fi jọ ìròyìn tẹ̀dá ṣé bá nísìn kama fa'ala ahlu tashbih gẹ́gẹ́ bí àwọn tí máa ń fi ọlọ́run ọba wé ẹ̀dá bẹ́rẹ́ bá ṣe ń sọ gẹ́gẹ́ bí yẹn máa sọ pé abetilu kára bí ajere tẹ̀kúnyàn ti fi ọlọ́run ọba wé ajere nìyẹn èyàn ti fi ìròyìn etí ọlọ́run ọba wé etí àjèrè abetirukára bí àjèrè tí bá nísìn alápá gbọgbọrọ subhanallah so alágbádá aná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn kìnníwọ̀ ẹ̀yà júdà orísìsì gbogbo àwọn irú àwọn òrìnbá ọba ha ọba ahìn ọba ahìn ọba ọba orísìsì àwọn bẹ́ẹ̀ òkó mi ẹran dà sílé ẹṣin òkó tẹṣin dà sílé ẹran wúrú àwọn jágbàjàgbà rédèrèdè táwọn èèyàn máa ń ṣe yìí tó ma ròyìn ọlọ́run bá pẹ̀lú àwọn ròyìn burúkú yìí eré bá ìlhádù ni kama fa'ala ahlu tashbih gẹ́gẹ́ bí àwọn tí ma ń fi ọlọ́run bá wé ẹ̀dá bá jẹ́ ma ń ṣe nìyẹn wa dhalika li anna tashbiha ma'na ma'na batilun wọ́n nítorí pé tashbih ń kọ́ ìtumọ̀ kan ní bá wé ẹ̀dá ní bal hiya dallatun ala butlanihi bóyẹ̀ ní pé a mọ̀ rí pé àwọn ẹ̀rí ń tako nǹkan ni a mọ̀ rí pé ẹ̀rí ń tọ́ka sí pé in tán sọ yìí nǹkan tí ò dá káfẹ́rin lẹ̀ fọ́lọ́wọ̀n bá ní faja'aluha dalatan alayhi mailun biha amma yajibu fiha ká ma wá gbé ẹ̀rí sípò wípọ́ ń tọ́ka sírú àwọn nǹkan báyìí ká fi gbé ẹ̀rí kalẹ̀ wípé ó ń sí pé ọlọ́run ọba ìròyìn tí ọjọ́ tẹ̀dá ń bẹ lára rẹ̀ wọ́n ní irú nǹkan báyìí ìgbé ìròyìn ọlọ́run ọba àbí orúkọ ọlọ́run ọba ìgbé orúkọ ọlọ́run ọba kúrò níbi tí ó yẹ kí agbèsí nìyẹn so ẹ̀rí pé ilé báyìí náà kò bọ́ síbi ọlọ́run ọba ọlọ́run ọba tí a ń pè ẹlẹ́ẹ̀kẹta asálìsù an yusamma Allah aw an yusammi Allah ta'ala nafsa an yusammi Allah ta'ala bima lam yusammi bihi nafsa máa pe orúkọ ní ọlọ́wọ́n ba lórúkọ tọ́lọ́wọ́n bò pera rẹ̀ kàtẹ̀símíyàtì nasọ́rọ̀ láhú al'ab ẹgẹ́ bí àwọn nasọ́rọ̀ sí ń pe ọlọ́wọ́n ní bàbá àwọn ọlọ́wọ́n nasọ́rọ̀ ní bàbá so irú ilé bá ilhadu ní kí a máa pe ọlọ́wọ́n àti ẹgẹ́ àwọn alfalasifa náà sí ń pe ọlọ́wọ́n ba ní al'illatalfa'ila نعم وذلك لأن أسماء الله تعالى توقيفية wọ́n lé léyìí báyìí rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pé ọlọ́run ọba lórúkọ tọ́lọ́run bò pera rẹ̀ nítorí pé àwọn orúkọ ọlọ́run ọba ń kọ́ o a gbọ́dọ̀ kóra ró nípa rẹ̀ ni a gbọ́dọ̀ pé ọlọ́run ọba ló kankan a sì gbọ́dọ̀ sọ pé ọlọ́run ọba jẹ́ nǹkan kan náà orúkọ àfikárí ẹ̀rí fún nǹkan yìí. وتسمية الله تعالى بما لم يسمي به نفسه كما pé ọlọ́run ọba lórúkọ tí ọlọ́run bò pera rẹ̀ فيها so ìgbé orúkọ ọlọ́run bá kúrò níbi tó yẹ kí a fi rinlẹ̀ fún ni níbi tó yẹ ká fi rinlẹ̀ ń parẹ́ ní kama anna hadhihi al-asma'a gẹ́gẹ́ bí jẹ́ pàwọn orúkọ yìí ń kọ́ allati sammawha biha nafsaha batilatun ọ̀yẹ́ bó jẹ́ sí pé àwọn orúkọ yìí ilé tó yẹ sí pé àwọn èèyàn fi ìròyìn ọlọ́run ọba yìí tó fi pé ọlọ́run ọba yìí ṣé báyìí nísìn àwọn orúkọ tí ò dáa ni ṣé báyìí nísìn tó yẹ pé ọlọ́run ọba àlékẹ́lá ó mọ́kù ń bẹ̀ ni àwọn orúkọ tó pé ọlọ́run ọba àlékẹ́lá ó mọ́kù ń bẹ̀ tí ò dáa ká fi ròyìn fọlọ́run ọba ni anna hadhihi al-asma allati sammawha biha nafsaha batilatun ẹ̀yọ́ bó jẹ́ pé àwọn orúkọ nǹkan ò kò dọ́ akáfìròyìn ọlọ́run ọba ẹlẹ́kẹrin arọ́bìnrin an yẹ ṣtakọmin asma'ihi asma'an lil'asnam orílẹ̀ ní ká yọ nínú àwọn orúkọ Ọlọ́run Ọba ká fi wá sọ òsà wa ká múnà orúkọ Ọlọ́run Ọba ká yọ lára rẹ̀ ká fi sọ òsà kama fa'ada al-mushrikuna fi ishtiqaqi al-izza fi ishtiqaqi al-uzza min al-aziz gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ ṣe ṣe tán yọ al-uzza nínú al-aziz kama fa'ada al-mushrikuna fi ishtiqaqi al-uzza min al-aziz gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ ṣe ṣe tán yọ Uzza al-Uzza tán yọnú al-Aziz inú orúkọ ọlọ́ al-Aziz náà ti yọ al-Uzza wa ishtiqaqi al-Lat min al-ilah ala ahdi al-qawlayn bákanáà bá ṣe yọ al-Lat nínú al-ilah lórí wọ́n ní níbàmú sí ìkannú ọ̀rọ̀ méjì táwọn àwọn olùmọ́sọ torí méjì làwọn olùmọ́sọ wípé ń bo náà ti yọ al sínú ìláhù náà ti yọ ní àríbòmí so àkọọ́lù kan ni pé nínú ìláhù ni wọ́n ti yọ gbólóhùn kan ni pé nínú ìláhù ni wọ́n ti yọ fasammahu biha asnamahum wọ́n wá fi sọ àwọn òsá wọn wa dhalika li anna asma allahi ta'ala wọ́n lè bá bẹ́ẹ̀ ó kó sí ìlàhàd nítorí fáwọn بقوله تعالى يتربون الله باتوكي ولله الأسماء الحسنى فادعوه بها أتبون الله باتوكي الله لا إله إلا هو له الأسماء الحسنى أتبون الله باتوكي له الأسماء الحسنى يسبح له ما في, ما في السماوات والأرض إخوتا gbogbo àwọn àyà tí a kà yìí àwọn àyà yìí ló ń tọ́ka sí wípé orúkọ àwọn orúkọ ọlọ́run ọba ọlọ́run ọba nìkan òun náà ni ó wà fún ọlọ́run nìkan náà la gbọ́dọ̀ dá sàlẹ́sà fún ẹ̀rí gbólóhùn ẹ̀rí ayà alákọ̀ọ́kọ́ pé walillahil asmaul husna fad'uhu biha ọlọ́run ọba ní tí ọlọ́run ọba nìkan ní í ṣe nítorí pé láàmù tó wà ní báyìí láàmù ikhtisas náà ni wọ́n máa ń pè láàmù tó túmọ̀ sí pé ìṣe àdásà nǹkan fún èèyàn kan so ọlọ́wọ́n bá ní walillahi ọlọ́wọ́n bá ní títí ọlọ́wọ́n bá nìkan ní ṣe al-asma'ul husna àwọn orúkọ tó dáa tọ́lọ́wọ́n bá lẹ́kẹ́lá fi sọ́ra rẹ̀ tọ́lọ́wọ́n ti sàlàyé fún wa yẹn ọlọ́wọ́n lóhun nìkan lòun ní fad'uhu biha ọlọ́wọ́n ní ká máa fi pe òun ọlọ́wọ́n bá ká máa fi àwọn orúkọ náà pe òun ọlọ́wọ́n pé afẹ́ pé ọlọ́run ọba pa afẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ni ká fi pé ọlọ́run ọba so ó túmọ̀ sí pé àwọn orúkọ ọlọ́run ọba yìí àwọn orúkọ tọ́lọ́run ọba lékílá fi sọ́ra rẹ̀ yìí ọlọ́run ọba nìkan ló ní ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ mọ́ fi àwọn orúkọ yìí sọ so yíba nísìnyí náà àti gbọ́dọ̀ ọlọ́run ọba tó sọ pé Allahu la ilaha illahu ọlọ́run ọba Allah kò sí ẹnìkan kan tó tọ́ láti máa jọ́sìn fáwọn àfi òun ọlọ́run ọba yẹn nìkan lahul asma'ul husna títọ́ ọlọ́run ọba nìkan ní ṣe àwọn orúkọ tó dáa tọ́lọ́run ọba lè kẹ́lẹ́ fi sọ́ra rẹ̀ yìí àwọn ọlọ́run ọba nìkan òun náà ló tó gba àwọn orúkọ wọ̀nyí àwọn ìròyìn tí ń bẹ lára orúkọ yìí ọlọ́run ọba nìkan náà ni àwọn ìròyìn yìí pé sí lára kò sí ẹni náà lẹ́yìn ọlọ́run ọba mọ́ tí àwọn orúkọ wọ̀nyí tí ó tún lè ná sábà tó lè bá mu mọ́ àyàfi ọlọ́run ọba nìkan bákan náà ayàláhù asmaul husna fi tọ́lọ́wọ́ bá nìkan ní ṣe àwọn orúkọ tó dáa tọ́lọ́wọ́ bá fi sọ́ra rẹ̀ yìí ọlọ́wọ́ bá nìkan lágbàdo dá sàlẹ́sà fún ìsọ́bìhù láhù máa fi samawati wal ard ọlọ́wọ́ bá ní gbogbo tí ń bẹ ní sánmà méjèèje pátápátá àti gbogbo tí ń bẹ ní ilẹ̀ méjèèje yányán lé ẹ̀dá gbogbo wọn pátá ní ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́ bá so ilé ló túmọ̀ sí pé ọlọ́wọ́ bá nìkan náà ni ó ní àwọn orúkọ wọ̀nyí wọ́n ní fakama tasọ aw fakama tusọ bil ibadati wa bil uluhiyati alhaqqa fakama tusọ bil ibadati wa bil uluhiyati alhaqqa wa bi annahu yusabbihu lahu ma fi samawati wal ard fa huwa mukhtassun bil asma'i alhusna naam tabada gbe wa ni fakama tasọ bil ibadati wa bil uluhiyati alhaqqa ilayna lọ ká tún sí pé gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlékẹ́ láti dá ìjẹ́ ìbáadà nìkan tọ́lọ́run ọba àlékẹ́ tó dáhùn nìkan gbà tá a dá ọlọ́run ọba sàlẹ́sà pẹ̀lú pé òun nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún tọ́lọ́run ọba jẹ́ ọba ẹ̀sà níbi ìjọ́sìn tó yẹ pé òun nìkan la gbọ́dọ̀ máa fún níjọ́sìn tó yẹ bá ni ọlọ́run ọba àlékẹ́ òun náà ni àtòsí jẹ́ sí pé ọlọ́run ọba yìí gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà àti ilẹ̀ méjèèjì náà ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba yìí nìkan fọwọ́ mukhtasun bil asma il husna òun nìkan náà ni ó ní àwọn orúkọ tó rẹwà tó fi sọ́ra rẹ̀ yẹn fatasmiyatu ghayrihi biha ala alwajhi alladhi yakhtassu billahi azza wa jalla ká máa wá sọ ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba nínú àwọn orúkọ yìí ní ojú pọ̀nà tó pọ́lọ́run ọba nìkan ló ní ọba tí ọba alágbára ọba bíi ọba tó gbọngbọ́n mailun biha amma yajibu fiha so wá ti gbé orúkọ yìí kúrò níbi tó sọ̀rọ̀ yẹn káfi yẹrinlẹ̀ nínú orúkọ yìí nìyẹn wọ́n ní wal ilhadu bi jami'i anwa'ihi muharramun gbogbo ń dánpẹ́ ní ilhadu pátápátá ní gbogbo ọ̀nà ìran ní gbogbo ìran ọ̀nà tó pín sí èèwọ̀ ni àgbọ̀dọ̀ débẹ̀ li anna allah ta'ala haddada al-mulhidina bi qawlihi torípọ́lọ́wọ́ bá lékelá ṣe àwọn tí wọ́n ṣe ilhad pẹ̀lú gbóló ọlọ́run bá tó sọ pé wàzárù lẹ́dínà yulhiduna fi asma'i ọlọ́run ní ẹ̀yẹ mùmìnì ẹ̀yàn ọmọlẹ́yìn anábi sallallahu alaihi wasallam àtànàbí fún rẹ̀ ẹ fi àwọn tí wọ́n ṣe ilhad nínú àwọn orúkọ ọlọ́run bá ẹ fi wọ́n lẹ̀ ẹ fi sàwùjìzáwùnà máa kánú ya ìmẹ̀lúùn ọlọ́wọ́n bá ní a san wọ́n lẹ́sàn gbogbo tí wọ́n ń ṣe yẹn ìlhádùn wọn tó ń ṣe yẹn ọlọ́wọ́n bá ní a máa san wọ́n lẹ́sàn yẹn so ibà ní sílé ìtàdídù nìyẹn ìdẹ́rùbà yẹn nìyẹn ọlọ́wọ́n bá lè kílá fi ń dẹ́rùbà gbogbo àwọn tó bá ń ṣe ìlhád wa minhu ma yakunu shirkan aw kufran hasba ma taqtadihi al-adillatu shar'iyya on bẹ nínú ilhad ilé tó jẹ́ ẹbọ ó sì bẹ nínú ilé tó jẹ́ kufru ní ìbámu sí nǹkan tí ẹ̀rí tí ó bá tọ́ka lórí nínú àwọn nǹkan wọ̀nyí ní ó jẹ́ ká marú ìdájọ́ wo ni ilhadu tí èèyàn bá kó sí ní ó jẹ́ ká marú ìdájọ́ wo ló bọ́ sí so inshallah ta'ala lẹ́yìn tí a ti ka àwọn ìran al-ilhad tí a ti kà sí etí gbọ́ wa nǹkan tó wá kù báyìí ni pé ká ṣe dìrọ́sà àgbéyẹ̀wò rẹ̀ sórí àwọn ìran ilhadu tí a ti kà yìí ká gbé yẹ̀wò bẹ́ẹ̀ ǹjẹ́ ó bọ́ sí kankan nù ìran ìlhádù yìí tí ò bá ti lè bọ́ sí kankan nínú ìran ìlhádù náà a jẹ́ sí pé nǹkan tó tọ́ ni àmọ́ tó bá ti wá lè bọ́ sí kan nínú ìran ìlhádù tá wí a jẹ́ pé kò tọ́ nìyẹn naam ilé ní òmùwá kọ́kọ́ ń bá gbọ́ yé pé kí ni wọ́n kí ni ìtumọ̀ ọlọ́run ọlọ́run gan kí ni yorùbá gbà lérò pẹ̀lú ọlọ́run nǹkan tí yorùbá ń gbà lérò pẹ̀lú ọlọ́run ó pé bíi méjì sí mẹ́ta so alákọ̀ọ́kọ́ òun náà ni ọlọ́hun ìtumọ̀ ni pé ẹni tí ó lè hun nǹkan ẹni tí ó lè hun nǹkan ẹni tó ní ihun ọlọ́hun ẹni tó ní ihun ó ní ọ̀hun yẹn ni pé ó ní ihun so kí náà ń pè ní ihun léde yorùbá òun náà ni al-ikhtira' al-ikhtira' al-khalq kíyàn dá nǹkan kíyàn create nǹkan yorùbá ni ohun ẹ̀rí ń sìn yorùbá sọ pé yorùbá lè sọ pé èèyàn wọn ni ohun kùkù kùkù adìẹ tá a máa ń kó adìẹ sí yẹn wọn ni ohun kùkù síbá ní sìn àbí kan ní ohun apẹ̀rẹ̀ ohun agbọ̀n sẹ́ni pé ohun nìyẹn so in tó túmọ̀ sí pé ó create síbá ní sìn yìí tàbí kí yorùbá ní ohun ète ó dá ète náà ní ohun ète so ihun ń bẹ̀ yẹn òun náà ní dídá nǹkan so tí yorùbá bá sọ pé ọlọ́hun ìtumọ̀ ní pé ẹni tó ní ẹni tó ní híhun ẹni tó lè hun kan yẹni pé alqadiru ala al-ikhtira' alqadiru ala al-ikhtira' ìtumọ̀ eléyìí náà ni alkhaliqu ọba dẹ́dà ọba tí ń dá nǹkan ọba tí ń hun nǹkan subhanallah ẹ̀rùpọ̀lọ́ ọba yìí ọba tó òun ló dá sánmà òun ló hun sánmà òun ló dá ilẹ̀ gbogbo ẹ̀dá pátápátá òun ló bá tó dá gbogbo wọn pátápátá so tí o bá sọ pé ọlọ́run ìtumọ̀ ni pé ẹni tó lè dá ẹ̀dá ẹni tó ní ìkápá láti hun ẹ̀dá láti dá ẹ̀dá so ibà ní sèso ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn jama'a tó bá jẹ́ pé eléyìí báyìí ní ìtumọ̀ tí yóò bá gbà lérò ó bọ́ sínú orúkọ ọlọ́run bá bí ó bọ́ sínú orúkọ ọlọ́run bá ẹ̀rí kó ti bọ́ sínú alkhọ́líkù ó ti bọ́ ọba dẹ́dà ọba tí ń hun kan so bá nísìn inú ìtumọ̀ tí yóò bá máa ń gbà lérò pẹ̀lú ẹ̀nìyẹn ni wọ́n gbà lérò pẹ̀lú ọlọ́run so bá nísìn yìí a jẹ́ sí pé kìí ilhad torí pé orúkọ tọ́lọ́run bá lé gẹ́lágán pera rẹ̀ láfi ń yẹn torípọ́ náà ọba àdékẹ́lá pèrè ní alkhọ́ọ̀lìkù ó pèrè ní kíni o ọba dẹ́dà ọba tí máa ń hun nǹkan tó eléyìí òkè ń ṣe ilhad ẹlẹ́ẹ̀kejì inú nǹkan tí yorùbá máa ń gbà lérò pẹ̀lú ọlọ́hun òun náà ni ẹni tó ní ọ̀hun tí yorùbá bá pè nǹkan ni pé tó bá ní nǹkan ó hun yàn yóò hun ìtumọ̀ ni pé téèyàn bá ṣe nǹkan yẹn yóò yí yàn lọ́wọ́ téèyàn bá ṣe nǹkan yẹn nǹkan yóò o yóò ni ìtumọ̀ ni pé ọba tó yẹ pé téèyàn ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣe ọlọ́wọ́ bá yóò hún yẹn ọlọ́wọ́ bá lékẹ́ ló jẹ́ yẹn yàlé lórí tí ó lè náà ń pè ní al-intiqam al-intiqam ọlọ́wọ́ bá lékẹ́ lá ní ọba tó yẹ pé ó ní intiqam ni ọba tó yẹ pé ó máa ń hún yẹn tí yẹn bá ṣẹ̀ ni yóò jẹ́ yẹn yà ìṣẹ́ ọlọ́wọ́ bá yóò hún ẹni tó bá ń ṣẹ̀ ọlọ́wọ́ bá yẹn so ilé báyìí ọlọ́wọ́ bá so ó ròyìn ara inú al-Qur'anul al-Qadiru ala òun ni al-Muntaqim gẹ́gẹ́ bó ṣe wà nínú suratu Al-Imran aya méjèèjì wà nínú suratu Al-Imran <clears throat> aya alákọ̀ọ́kọ́ ni wallahu azizun zuntiqam wallahu azizun zuntiqam nínú suratu Al-Imran ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní al-aziz ọba lágbára tó ní agbára lórí gbogbo nǹkan zuntiqam ọba tó yẹ pé ó máa ń fìyà jẹ gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹ̀ ọba tó ní ọ̀hún ọba ọlọ́hun lọ́lọ́hun bàtà pé téèyàn bá ṣe yóò hún yàn yóò fìyà jẹyàn zunti com yorùbá sì máa ń gba inú nǹkan tí yorùbá máa ń gba lérò pẹ̀lú ọlọ́run náà nìyẹn pé ẹni tó pé téèyàn bá ṣe nǹkan yóò hún yàn ó ní ọ̀hún tó bá ní sìn yìí so bákan náà nínú sọ́ọ̀tù alimọ́rán náà ọlọ́run ní aleyhisallahu bi azizin zunti com tó bá ní sìn yìí ọlọ́run ní sékè wá sí ọlọ́run ọba tó ní agbára níbí ọba tó yẹ pé ó ní ọ̀hún ọba tó yẹ pé bá ṣe yóò hún yàn so eléyìí báyìí òun náà ni àwọn nǹkan tí Yorùbá gbà lérò tán bá sọ pé ọlọ́hun síra nísìnyí ọlọ́hun so pẹ̀lú ìtumọ̀ méjèèjì kò sí léyìí tí ò sí kí ni o tí ọlọ́run ọba àlékí ọlá téèyàn lè fi pé ọlọ́run ọba nu méjèèjì kò sí ìtumọ̀ mé kò sí kan nínú ìtumọ̀ méjèèjì tí ò wọlé kásí kí ni o ká fi pé ọlọ́run ọba so yé báyìí nísìnyí so eléyìí báyìí ni nǹkan tí Yorùbá ń gbà lérò pẹ̀lú ọlọ́run tá a bá wá rẹ́ lómiì tó bá ní nǹkan míì ni yorùbá máa ń gbà lérò pẹ̀lú ọlọ́run ẹbí ẹni kúrò níbẹ̀ kó mú àlàyé wá tó yíba ní sìnká wá bí àwọn tó jẹ́ sí pé wọ́n jẹ́ ahlulisan àwọn tí wọ́n jẹ́ yorùbá ká bí wọ́n léèrè lẹ́ni míì tó wà ní fúrapẹ́ dákun kí ni yorùbá máa ń gbà lérò pẹ̀lú ọlọ́run tó bá sọ pọ́lọ́run tó yíba ní sìnkú sí nǹkan míì tó máa ń gbà lérò ju àwọn nǹkan tí asàlàyé lọ ẹ kan ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ nìyẹn kò sí nǹkan kan tí ń jẹ́ báyìí pé òsà kan ní jẹ́ ọlọ́run alhamdulillah so ẹ rí i pé tá a bá wá pe ọlọ́run ní ọlọ́run ẹ rí i pé o kò jáde kúrò nínú àwọn okọ̀ tọ́lọ́run ọba àlekẹ́lá fi pera rẹ̀ kò jáde nínú bí ọlọ́run ọba àlekẹ́lá fi júwe ara rẹ̀ nígbà tí o ti jáde kúrò nínú bí ọlọ́run ọba àlekẹ́lá fi júwe ara rẹ̀ yìí kọ́ o àjẹpẹ́ nǹkan tó tọ́ ni inṣàlá ta'ala awa gbé sórí àwọn àwọn anwa'ul ilhad àwọn yàrá ilhad tá a ti ṣàlàyé àmọ́ àgbèsílẹ̀ kọ̀ọ̀kan èwo ni ó bá mu nínú àwọn àníwáwọn ìlhádì yìí nínú àwọn ìran ìlhádì yìí tábà ti pé kọ̀ bá kankan mú bẹ́ẹ̀ àjẹsí pé ó kọ̀ yìí ń kọ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bí ká mọ̀ pé ọlọ́run ọba so ẹlẹ́ẹ̀kejì ní ká tó wá lọ síbẹ̀ yẹn ni pé ṣe rí ká ọlọ́run ọba pẹ̀lú ìtumọ̀ orúkọ ọlọ́run ọba pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní gbogbo èdè in tó wọlé ni kìí ṣe pé dandan ni ká ọlọ́run ọba pẹ̀lú orúkọ rẹ̀ ní lárúbáwá so yíba nísìnyí tá a bá ti wà ní àyè ibi tá à ń ṣe ìbáàdà ó yíba nísìnyí àwa níbi tá ń ṣe sọ́lá ṣé bá nísìn yìí àbí àwa níbi tó yẹ pé a fẹ́ ṣe zikiru bóyá a fẹ́ ṣe àwọn àdìkárù tí a máa ń ṣe yẹn ṣé bá nísìn àwọn àdìkárù yẹn a gbọ́dọ̀ wí lédè Yorùbá ṣé bá nísìn nítorí pé ìbáàdà ni ṣùgbọ́n a kàn fẹ́ pé Ọlọ́run ọba lásán ṣé bá nísìn láìsí pé à ń ṣe àdìkárù ṣé bá láì pa wà lórí sọlá ṣé bá nísìn so kò sí nǹkan tó burú wí ká pé Ọlọ́run ọba pẹ̀lú ìtumọ̀ orúkọ Ọlọ́run ọba ní gbogbo èdè yòókù kí ló fà á nítorí pé asma'ullahi ta'ala muhkama gbogbo orúkọ ọlọ́run ọba pátápátá ló nítumọ̀ tí ò rújú ṣùgbọ́n èèyàn bá ti sọ pé àgbọ̀dọ̀ pé ọlọ́run lọ́lọ́run kódà irú ẹni báyìí ní tí ń sọ fún wa ni pé àjẹpọ̀ orúkọ ọlọ́run ọba ń kọ́ mutashabiha àwọn asma'ullahi ta'ala mutashabiha ìtumọ̀ rẹ̀ rújú nìyẹn tó bá ní sìn yìí tó bá jẹ́ pé ìtumọ̀ orúkọ ọlọ́run ọba òrújú gbogbo orúkọ tọ́lọ́run ọba lékelá sọ rẹ̀ lédè lárúbáwá yìí náà ló ní ìtumọ̀ sí dèmí a jẹ́ sí pé àtẹni tó bá pe ọlọ́run àti ẹni tó bá pe Allah nǹkan ẹni tó bá pe ọlọ́run àti tó bá pe alkhọ́líkù nǹkan kan náà làwọn méjì jọ ń sọ kò yé báyìí nísìnyí lisanu tó ń kálukú fi sọ́lú yàtọ̀tọ̀ tó yé báyìí nísìnyí musamman kan náà ni wọ́n jọ ń pè nítorí wípé intanet yìí sọ ní lárúbáwá ìtumọ̀ rẹ̀ lẹ́nu yìí náà sọ léde rẹ̀ ọlọ́run ọba àlékẹ́lẹ́ òdẹ̀ sí lọ́yìn ẹ̀lú wa lórí lárúbáwá ní gbogbo àmọ́ sọ tó bá jẹ́ pé òṣìṣẹ́ lọ́rùn ẹ̀lú wa lórí ni a jẹ́ pé gbogbo èdè yòókù tá à ń sọ yìí à ń sẹ́ lọ́rùn gbogbo ara lárúbáwá lọ́yẹ ká máa sọ ìmọ̀lẹ̀ rí ẹwà pé gbogbo lárúbáwá ni ká máa sọ tó yẹ pọ́lọ́wọ́ bá lè gẹ́rẹ́ lè sàlàyé fún wa nínú al-Qur'anul Karim nípa wípé bí èdè wá sí yàtọ̀tọ̀ igan àmì ọlọ́wọ́ bá ní nínú suratu Rum aya 22 ọlọ́wọ́ bá ní wa min ayatihi khalqu samawati wal ardi ọlọ́wọ́ bá ní nínú àwọn àmì ọlọ́wọ́ táfi dá ọlọ́wọ́ mà pọ́ lọ́wọ́ bá lọ́wọ́ máa jọ́sìn fún òun nìkan ló tó gba ìjọ́sìn lọ́dọ̀ wa òun náà nínú àwọn àmì náà ni khalqu samawati wal ardi dídá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje nítorí pé nínú àwọn ẹ̀dá tó tóbi jù ní àwọn ẹ̀dá ọlọ́run bá ní sánmà méjèèje àti ilẹ̀ méjèèje wà eléyìí tó lámì ká fi mọ ọlọ́run ọba kékàì ọba tó dá nǹkan wọ̀nyí bó ṣe lágbára tó bó ṣe tóbi tó yìí ọba yìí ọba tó yẹ ká máa jọ́sìn fún ni nínú àwọn àmì ọlọ́run ọba bákan náà wakhtilafu alsinatikum bí àwọn yín ṣe yapa bí ẹ ṣe ń sọ èdè oríṣiríṣi nínú àwọn àmì ọlọ́run ọba tọ́lọ́run bá fẹ́ kọ́ máa bẹ lórí ilẹ̀ ká máa fi máa bí ọlọ́run ọba ká máa fi dá ọlọ́run ọba mọ̀ ni kẹ́nìkan wá dé lónìí kó ní ká má sọ yorùbá má lárúbáwá nìkan ní gbogbo àmà sọ subhanallah a sọ yìí pé nínú àwọn àmì ọlọ́run ọba ìkànnú ẹ̀ ló ti fẹ́ parẹ́ yẹn nínú nǹkan tọ́lọ́run ọba àdékẹ́lá fẹ́ kó máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ ìkànnú ẹ̀ ló fẹ́ parẹ́ yẹn tó yẹ báyìí nísìnyí wa ikhtilafu alsinatikum wa alwanikum ọlọ́run ní bákan náà kọ́lọ̀ yín tó yàtọ̀tọ̀ síra yín náà náà àmì ọlọ́run ọba lọ́wà ọlọ́run ọba lọ́dà yín bẹ́ẹ̀ inna fi dhalika la ayati lil ọlọ́run ọba ní ń bẹ nínú gbogbo àwọn ẹ̀dá tá a sọ yìí níbi dídá sánmà àti ilẹ̀ méjèèje níbi yíyapa èdè yín àti àwọ̀ yín àwọn àmì ń bẹ ń bẹ àwọn àmì ń bẹ ń bi eléyìí báyìí fún gbogbo àwọn tó jẹ́ olùmọ̀ hmm? inna fi dhalika la ayati lil alimin àmì ń bẹ ń bẹ fún gbogbo àwọn tó sì kíni tó jẹ́ olùmọ̀ tí wọ́n mọ ìmọ̀ àmọ̀dájú so alhamdulillah ó jẹ́ pé wáyé pé ọlọ́run bá àlékẹ́lá ló fún wa níyọ̀ǹda láti máa sọ gbogbo àwọn èdè tá ń sọ yìí kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ so gbogbo tó bá ti wá lè jẹ́ orúkọ ọlọ́run ọba ní lárúbáwá ó nítumọ̀ ní gbogbo èdè yòókù náà tá a bá ti wá lè tu sí dèdè tí ó túmọ̀ sínú èdè yẹn àti ìkó sí ìlhàdù torí wípé ìtumọ̀ tó ń sọ lárúbáwá làwọn náà ń sọ nú èdè wa a pé ọlọ́run ọba nítumọ̀ míì tó yàtọ̀ fún ìtumọ̀ tó ọlọ́run ọba lè kíláfi ń pera rẹ̀ tí ó bá ní sìn ọlọ́run ọba náà lóde yọ̀ǹda fún wa ká máa sọ àwọn èdè yìí so wàbí tálí so ní èdè haúsá wọ́n bá lè tú sí ní èdè tí wọ́n tí ó sì bọ́ sí kan náà asma'ullahi al-husna ọwọ́ lébẹ̀ bóyá ọ̀gbángìjì náà wọ́n pè lọ́dọ̀ tí wọ́n ní o lọ́dọ̀ àwọn yíbò bóyá chineke ni wọ́n pè lọ́dọ̀ tí wọ́n ní o tó ti yé báyìí nísìnyí tó jẹ́ pé awo chineke yẹn kò jáde kó nínú àwọn orúkọ ọlọ́run ọba tọ́lọ́run bá fi mọ̀ wá kò jáde kó nínú ìtumọ̀ kan nínú àwọn ìtumọ̀ orúkọ yìí tí bá ń ṣe ni tí kò sí ilhad àyàfi tó bá yẹ kí a bá wo chineke yẹn kọ̀ wá bá kankan mú orúkọ ọlọ́run bá a ah, a ní chineke tó pọ́ lọ́run yìí kò síbi kankan tó túmọ̀ síbẹ̀ nínú àwọn orúkọ tọ́nà bá lè kí láti pera rẹ̀ pé kò sí kankan tó túmọ̀ sí chineke àmọ́ tó bá ti túmọ̀ síbẹ̀ ó sì wá ní kọ́mọ yíbo mọ́ pé chineke ó sì ní kọ́mọ yorùbá mọ́ pọ̀ lọ́run subhanallah tó yẹ bá ẹni pé allah ni gbogbo gbọ́dọ̀ mọ́ pé subhanallah tó ilé báyìí aláì àìmọ̀kan gbáà ni kò sí ẹnì kankan tó sọrú nǹkan báyìí rí nínú àwọn oye bá ní sìn so eré ìbáyìí jẹ́ pé wáyé pé kódà gbogbo àwọn tán bá ní àní pé ọlọ́run tán ní ká mọ̀ pé ọlọ́run ọba àṣà mò ń bẹ̀rù kọ́ mọ̀ jẹ́ sí pé wọ́n ti lọ ń kó síbi wípé àjẹ́ pé àwọn orúkọ ọlọ́run ọba ń kọ́ mutashabiha ni wọn àwọn orúkọ yóò nítumọ̀ àwọn orúkọ yóò rújú tó bá jẹ́ pé asma'ullahi ta'ala muhkama tó bá jẹ́ pé àwọn orúkọ ọlọ́run ọba bá nítumọ̀ tó yé kérékéré àjẹ́ sí pé ká pe ọlọ́run ọba pẹ̀lú ìtumọ̀ yẹn nínú àwọn èdè òǹkálukú tó túmọ̀ sí tó yẹ báyìí nísìnyí so nínú àwọn nǹkan tó wọlé nínú ṣẹ̀ríà nítorí pé asmaullahi ta'ala kulluha muhkama gbogbo àwọn orúkọ ọlọ́run ọba yẹ́yẹ́ gbogbo ẹ̀ ló nítumọ̀ tó yékéyéké nínú àwọn kọ̀wáìdù tí a gbọ́dọ̀ mọ̀ nípa àwọn asmaullahi wa sifatuhu òun lélẹ́ ìbáyìí wà naam ní ibùyọ àti ibùwọ̀ gbogbo ayé pátápátá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí a sáré tètè ní ẹnùwọ̀nba àsìkò tó kù ká sì àgbéyẹ̀wò orúkọ yìí sí ìkan nínú àwọn àmì ìkágbéyẹ̀wò sí àwọn ìran ìlhádù tí a ti kà sáájú náà so alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká wo ìran alákọ̀ọ́kọ́ nínú ìlhádù so alákọ̀ọ́kọ́ ni pé an yunkira shay'an minha aw min sifati wal ahkam kátàkù kankan nínú àwọn orúkọ ọlọ́run ọba tàbí nínú nǹkan tí orúkọ ọlọ́run ọba túmọ̀ sí ẹ dákun sí ọlọ́run ọba nísìnyí tábà pé ọlọ́run ní ọlọ́run tá a ti tako ìkan nínú àwọn orúkọ ọlọ́run ọba nù abájítàkù nìkan nínú túmọ̀ tí orúkọ ọlọ́run ọba ń túmọ̀ sí nìyẹn abájítàkù kan nínú ìdájọ́ tí orúkọ ọlọ́run ọba àlèkè láfẹ́ mú jáde sọ́rí pé kò sí ìtọ́jọba yìí nínú ẹ̀ sọ́ẹ́lẹ̀ kejì an yaj'alaha ala sifatin tushabihu sifatil makhluqin ká máa gbé orúkọ ọlọ́run ọba sípò tó yẹ pé yóò máa jọ ìròyìn ìkánná àwọn ẹ̀dá ẹ̀rí pé lè báyìí náà kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ nínú ọlọ́run tá a pè ká pé ọlọ́run lọ́lọ́run kò jọ ìròyìn kankan nú àwọn ìròyìn àwọn ẹ̀dá ṣé báyìí nísìnyí so gẹ́gẹ́ bí àwọn ahlu tashbih gẹ́gẹ́ bá ṣe ṣe ṣé báyìí nísìnyí ẹlẹ́ẹ̀kẹta an yusammi Allah ta'ala bima lam yusammi bihi nafsa kama pe irú kama pe ọlọ́run ọba pẹ̀lú orúkọ tọ́lọ́run ọba òpera rẹ̀ ẹ̀rí pé ọlọ́run tá a wí náà bọ́ síbẹ̀ nítorí pé ọlọ́run ọba àlekẹ́lá pé rẹ̀ ní al so yí nísìnyí so nítorí pé ọlọ́run bá pẹ̀rẹ̀ ní alkhọ́líkù so ipò ọlọ́run bá ní ọlọ́run nínú àwọn orúkọ tọ́lọ́run bá lékílẹ̀ fi pẹ̀rẹ̀ ní tó bá ní sìn so eléyìí báyìí àti sàlàyé lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kẹrin ayẹ̀ṣtàkọ̀ min asma'ihi asma'anil asnam ká yọ nínú orúkọ ọlọ́run bá ká fi sọ òsà ẹ̀rí pé a sọ yìí pé ọlọ́run ọlọ́run yìí kìí sòsà ní jẹ́ bẹ́ẹ̀ àjẹ́sí pé kìí sepa yọ nínú orúkọ ọlọ́run bá fi sọ òsà lélẹ́yìí báyìí ń jẹ́ yẹn so kìí sepa ṣe bẹ́ẹ̀ so ó yapa sí gbogbo àwọn alqawaid àbí àwọn gbogbo àwọn anwarul ilhad àwọn ọ̀ràn ìran ọ̀nà tí ilhad pín sí ilé báyìí ó yapa sí gédégédé nàm níparí òun wá ní wípé ṣẹ́rí ọlọ́run táwọn wí àtẹ́yìn bá sọ wípé Allah ìtumọ̀ rẹ̀ ní ọlọ́run irú ẹni báyìí ilhad lè yẹn kó sí tọ́lọ pé Allah ó túmọ̀ sí ọlọ́run no no no Allah ó túmọ̀ sí ọlọ́run ọba ìtumọ̀ Allah ó náà ni al bihaq yẹn ni pé ọba tá ń sìn pẹ̀lú òdodo ìtumọ̀ Allah nìyẹn tí ẹ bá fẹ́ túmọ̀ Allah sí di Yorùbá yóò sọ pé ọba tá ń sìn pẹ̀lú òdodo nìyẹn tó yẹ bá nísìnyí so tí ẹ bá fẹ́ túmọ̀ Allah sí Yorùbá tó wá ní ìtumọ̀ rẹ̀ ní Ọlọ́run ajẹ́pọ̀ ti túmọ̀ Allah sí ìtumọ̀ tó yàtọ̀ fún nǹkan tọ́lọ́mọba àlekẹ́lá sí kíni o tọ́lọ́mọba àlekẹ́lá fẹ́ kí agbóyé níbẹ̀ nìyẹn so àmọ́ ká sọ wípé Allah káwá túmọ̀ rẹ̀ sí al-Khaliqu tó yẹ bá nísìnyí so eléyìí báyìí ó wọlé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ nítorí pé ńkọ́ alkhọ́líkù ó túmọ̀ sí ọlọ́run ọba ó túmọ̀ sí ọlọ́run nínú èdè yorùbá so ní pariwa ni pé ǹjẹ́ àwa lè máa ka tírà ibi tá a ti rí ọlọ́run ibi tá a ti rí allah káwa sọ pé ọlọ́run bẹ́ẹ̀ ni a lè ṣe bẹ́ẹ̀ tá a bá ti gbèrò wípé allahu la tú yẹn nǹkan tó fà ni wípé ṣe rí àwọn orúkọ ọlọ́run ọba tọ́lọ́run bá fi hàn wá tọ́lọ́run bá fi mọ̀ wá inna lillahi tis'atan wa tis'ina isman mi'atan illa wahida man ahsaha dakhala aljanna hadisi tí mo tí ọlọ́run bá lè kẹlẹ́ ní àwọn orúkọ 99 kan tó fi mọ̀ wá ẹni tó bá há gbogbo àwọn orúkọ wọ̀nyí tó sì ń lò irú ẹni báyìí yóò wà àlùjánnà ṣé wàá rí àwọn orúkọ 99 yìí ẹnìkan náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá záàtù kan náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá nìkan náà ní ń jẹ́ gbogbo àwọn orúkọ yìí naam àwa lè mú orúkọ kan ká fi ṣàlàyé orúkọ ẹlẹ́ẹ̀kejì ṣé bá ní sìn so kò túmọ̀ sí pé a sọ wípé orúkọ orúkọ alákọ̀ọ́kọ́ òun ò ìtumọ̀ rẹ̀ lórúkọ ẹlẹ́ẹ̀kejì fún bí àpẹẹrẹ sìn ká ní Allah ká fẹ́ sàlàyé kí wọ́n rí Allah kí wọ́n fẹ́ sàlàyé fún yí kí wọ́n ní arrahman ìtumọ̀ ní pé Allah yẹn o ọba tí ẹ mọ̀ sí arrahman náà ní tún jẹ́ bẹ́ẹ̀ sí bá nísìn ká ní man huwa Allah ká ní Allah ká ní almaliku man huwa Allah ká alaziz man huwa Allah ká algofar man huwa Allah ká ní so ká mú orúkọ kan náà orúkọ lọ́wọ́ bá ká fi sàlàyé orúkọ ẹlẹ́kejì pé ká lè bá mọ̀ pé à ń tá ẹni náà ni tó ń jẹ́ báyìí nínú tó gbajúmọ̀ sí ń tẹ̀yìn mọ̀ ní orúkọ rẹ̀ lélẹ́yìí báyìí o ṣé báyìí ká wá mú orúkọ tí ó gbajúmọ̀ sáwọn èèyàn ká fi ṣàlàyé orúkọ tí ọlọ́run bá àdékẹ́lá fi pera rẹ̀ so nígbà tó jẹ́ pé musamman ẹnìkan péré náà là ń pè ó kàn ní àwọn orúkọ tó pọ̀ ni so ibà nísìnyí lè báyìí ó wọlé so àfáwa muhammadul amina shinqiti wọ́n ṣàlàyé lè báyìí nígbà tí wọ́n ń ṣe muqaddima tí wọ́n ń ṣe ọ̀rọ̀ ti síwájú nínú tafsiru wọn adwa'ul bayan fi idahil qur'an bil qur'an wọ́n ṣàlàyé ẹ̀ nígbà tán ṣe àlàyé nígbà tán fẹ́ ṣàlàyé basmala àti suratul fatiha wọ́n ṣàlàyé pé a lè mú orúkọ ọlọ́run ọba kan káfi sí kíni o káfi ṣàlàyé orúkọ ẹlẹ́ẹ̀kejì tí ó bá ní sìnyí káfi pé orúkọ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni sheikh salih al rahimahullahu ta'ala nínú al-qawaidul muthla fi asma'illahi wa sifatihi al-ula so náà ṣàlàyé bẹ́ẹ̀ ẹ̀rí dẹ̀ rí lórí eléyìí báyìí ni pé tabalówó nu suratul Fatiha gan fún rẹ̀ takọ́dà tabamẹ́rẹ̀ láti bí basmala bismillahi bismillahi arrahmani rahim sẹ́rí arrahmani rahim yẹn sífà ló jẹ́ fún Allah bismillah ìtumọ̀ ní pé a bẹ̀rẹ̀ lẹ́ni tí ń wà lọ́wọ́ pẹ̀lú pẹ̀lú Ọlọ́run Ọba Allah Ọlọ́run Ọba Allahu arrahmani Allah wọ́n ṣàfi ti rẹ̀ wọ́n ṣe ìsopapọ̀ rẹ̀ máa Allah ló fi jẹ́ pé ìdájọ́ kan náà ló mú nínú i'rab bismillahir rahmanir rahim ní gbogbo ẹ̀ fi gba ló fi jẹ́ pé jarru ní gbogbo ẹ̀ gbà ṣé bá nísìn ó túmọ̀ sí pé ọlọ́run ọba àlékẹ́ láfi arrahmanir rahim ó fi ṣàlàyé Allah fún wa ṣé bá nísìn so tèmi náà bá ń ka tíra sí ti ń bá bá Allah pàdé tí wọ́n sọ pé ọlọ́run ìtumọ̀ ni pé mo fi ọlọ́run yẹn ṣàlàyé allah tí mo kà pé ẹni tẹ́ ẹ̀ mọ̀ sọ ọba náà ní jẹ́ allah tí mo kà ní tíra yìí o mi ń sọ wípé ìtumọ̀ allah ni ọlọ́run pé bá ní sìn yìí ó dìgbà tí n bá tó sọ pé ìtumọ̀ allah ni ọlọ́run ẹ̀hẹ́ ìgbà yẹn ló tó di pé mo kó sí ilhad àmọ́ mo rí orúkọ ọlọ́run ọba kan mo wá mú orúkọ ọlọ́run ọba míì tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn láti fi ṣàlàyé orúkọ ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ òun kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ eléyìí náà nínú suratul fatiha ọlọ́ni alhamdulillahi rabbil alamin arọ́bù lárúkọ lọ́wọ́ bá lọ́wà alhamdulillahi rabbil alamin ọlọ́ni gbogbo ẹ̀yìn pátápátá gbogbo sànà tọ́lọ́wọ́ ọba ní ṣe ọba gbogbo àgbáńlá ayé ọba tó ní kápá lórí wọn ọba tí ń darí alámọ̀rí wọn ọba tí ń pèsè fún wọn ọlọ́wọ́ bá wá ní arrahmanirrahim arrahmanirrahim gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́run bá ní ṣe rabbil alamin ọba gbogbo àgbáńlá ayé táwọn ọba gbogbo àgbáńlá ayé náà arrahman òun náà ni arrahman òun náà ni arrahim òun náà ni maliki yawmiddin rí bá ní sìn tó túmọ̀ sí pé a lè mú orúkọ ọlọ́run ọba kan ká fi ṣàlàyé orúkọ ọlọ́run ọba mi ṣé bá ní sìn ká mú orúkọ ọlọ́run ọba kan ká fi so ìròyìn fún orúkọ ọlọ́run ọba mi pé ọba tá ń pè báyìí òun náà lọ́ba tó gbàròyìn pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí pẹ̀lú nǹkan báyìí ṣé bá ní sìn so inshallah ta'ala ilé ìbáyìí jẹ́ ṣókí nípa ọ̀rọ̀ náà so gbogbo àwọn tí wọ́n sọ wípé èyàn lè pé ọlọ́run èyàn lè pé ọlọ́run ọba so wọ́n ma àwọn ìdájọ́ àtàwọn òfin tó wà fún asma'ullahi ta'ala wa sifatuhu àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn òròyìn ọlọ́run ọba àwọn òròyìn tó ń bẹ àwọn ìdájọ́ tí ń bẹ fún àtàwọn òfin tó ń bẹ láti lè sọ̀rọ̀ òun ló fà tí a fi gé ma bí a ṣe gé ma yẹn inṣàlá tàbá rí pé hájà yẹn ni pé bùkátà tó pèpè fún ká tún ṣe ìtànmọ́lẹ̀ sí àwọn nǹkan mí tó bá tún rújú ṣé báyìí nísìnyí àtúnlé tó padà tún mú títí ọlọ́run bá fi ní kí ọ̀rọ̀ náà kó yé ṣé báyìí tàbá rẹ̀ níjẹ́ tàbá rẹ̀ nìkan tí nǹkan tún rú lójú níbi àwọn ọ̀rọ̀ náà àtúnlé tún ṣàgbéyẹ̀wò rẹ̀ ṣùgbọ́n eléyìí báyìí sì yọ ma jẹ́ telkhis ìṣe ní ṣókí nípa ìdájọ́ ǹjẹ́ àlékí ọlọ́run àbí àlékí ọlọ́run bá kí ni yorùbá gbà lérò pẹ̀lú ẹ̀ àti pé ìjó wọlé nínú ṣẹ̀ríà só wọlé sínú àwọn orúkọ ọlọ́run bá bí wọlé sínú àwọn orúkọ ọlọ́run bá hadha wallahu a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammadi wa ala ali wa sahbihi wa ala ali wa sahbihi ajma'in subhanaka hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk